orúkọ Jésù. kókó ọ̀rọ̀ Ọlọ́run tí a ó bá wa sọ lórí ẹ̀ ní àárọ̀ yìí wo ni ìgbàgbọ́ tí kì í dójú ti ni hmm. fe that cannot put to ashamed ìgbàgbọ́ tí kì í dójú ti ni gbogbo wa la máa ń wò pé kí ni à ń pè ní ìgbàgbọ́ ìgbàgbọ́ jẹ́ ẹ̀kọ́ tí a fọkàn sí wípé yóò ṣẹlẹ̀ àbí tó ti ń ṣẹlẹ̀ mo sì ń sọ fún gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ní àkótá wà yìí àti ní àkòtí orílẹ̀-èdè wa ẹ jẹ́ anígbàgbọ́ sí ọlọ́run ìgbàgbọ́ tí kò dójú ti ní ó wà nínú ọlọ́run nìkan ó wà nínú jésù nìkan tá a bá wo ní ìwé ọ̀rọ̀ ọlọ́run ní ìwé rome orí ẹsẹ̀ kọkànlá ẹ kí a fún wa Romans ten eleven. nítorí ìwé mímọ́ wí pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì í. ẹ ti gbọ́ bí wọ́n ṣe kà á fún wa nínú ọ̀rọ̀ yẹn tani ìgbàgbọ́ ẹ̀ ń bẹ nínú ẹ̀ màmá àǹtí bọ̀dá ẹ̀yin ẹ̀gbọ́n wa ní olúwa ṣé ẹ nígbàgbọ́ nínú ọlọ́run èèkan tó fà á lónìí tí ìṣòro fi ń borí ayé wa ni pé àti mú ìgbàgbọ́ kò ní ọlọ́run tí ìgbàgbọ́ bá wà nú jésù ojú ò lè tì wá àbọ̀dá wa kò ti sákòlé fún àwọn ọmọ fún ìyàwó àìnígbàgbọ́ ni padà sílé ọlọ́run lè ṣe é ó lè yanjú ìṣòro ayé ẹ ẹ̀yin ìyá tẹ́ ń wò mí lọ́wọ́ àti ìwà yẹn o fẹ́ kúrò nílé ọkọ ẹ òun torí pé kò lè gbọ́ bùkátà ẹ nígbàgbọ́ nínú ọlọ́run má ṣe sájáde ọlọ́run ní ètò lórí ayé yín ẹ gbọ́ ìkọ́júwe mọ́ sọ ó ní ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ ojú kì yóò tè é ẹ̀yin àti mi òun wo pé ọdún kò lè ṣeéṣe márèjì tó fẹ́ ṣe pé yóò yẹ kó lè yẹ nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run olùbùkún tó bá gbàgbọ́ nínú rẹ̀ sórí gbogbo àwọn ìnáwó yẹn kì í ṣe agbára rẹ̀ ọlọ́run yóò bọ́ àṣírí ní gbogbo ọ̀nà mo fẹ́ kí a ní ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ tó bá gbàgbọ́ nínú ọlọ́run ojú ò lè tè é ẹ tó bá gbàgbọ́ nínú ọlọ́run ọmọ yóò máa ṣoríire ẹ tó bá nígbàgbọ́ ọlọ́run gbogbo ìdáwọ́lẹ̀ a máa yọrí bí ìlú ṣe le tó yìí ní àkótá ń sọ yìí ẹlòmíín máa sọ pé àtijẹ́ ó máa lágbára àti ṣe ìkànnì ó lágbára ṣùgbọ́n ní àkòyé àwọn tó gba ọlọ́run gbọ́ wọ́n kọ́lé lákòyé Hmm. àwọn tó gba ọlọ́run gbọ́ wọn ń ra mọ́tò láàkóyè àákóyè gan ni ọ̀nà ńlá fẹ́ lómi wàá gbọ́ pé bí náírà bí bí bí dọ́là tó ṣe wọ́n yìí àákóyè gan ni àwọn ẹlòmíì tó gba ọlọ́run gbọ́ tó ń travel out nítorí náà ìwọ tó ń gbọ́ mi má ṣe rora ẹ pin kí ló ń là kọjá ní àákóyè kí ni ìṣòro tó dojúkọ kí ni ìṣòro tó dojúkọ ìdílé ẹ hmm. jẹ́ anígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ nínú jésù kì í dojú tini nínú ìwé rome orí kẹsàn-án ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ó tún sọ fún wa ń bẹ̀ wípé a ti kọ́ pé Romans nine thirty three. ó sọ wípé gẹ́gẹ́ bí a ti kọ́ pé. gẹ́gẹ́ bí a ti kọ́ pé. kíyèsí kíyèsí. mo gbé òkúta ìkọ̀sẹ̀ àti àpáta ìdìgbòlù kalẹ̀ ní Síónì. mo gbé òkúta ìkọ̀sẹ̀ àti àpáta ìdìgbòlù kalẹ̀ ní Síónì. ẹnikẹ́ni tí ó bá sì gbà á gbọ́. ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. ojú kì yóò tì ojú kì yóò tì gbọ́rọ̀ yẹn. Jésù ní òkúta àpáta ìdìgbòlù tó gbà pé jésù lè ṣe tẹ̀ àti bọ̀dá sí onígbàgbọ́ nínú ọlọ́run má ṣe sá kiri má ṣe wà lùwà lọ́wọ́ kiri ọlọ́run ló lè ràn wá lọ́wọ́ ọlọ́run ló ní ọ̀nà àbáyọ oní rìsẹ́sùn wà lóde báwo ló ti fẹ́ mèkì ẹ̀ ta ló sọ fún ẹ pé ò lè mèkì ẹ̀ ọlọ́run ti wà nípa tiẹ̀ ṣùgbọ́n gbàgbọ́ nígbàgbọ́ nínú rẹ̀ wọ́n ní tó bá gba ọlọ́run gbọ́ ojú ò lè tì wá ó ní a ti gbé ọlọ́run kalẹ̀ fún wa ṣùgbọ́n ìwọ nípa ìdúró ti ọlọ́run wa òun ló fà á ti ìyà fi ń jẹ wá Hmm. òun ló fà á tí ìdààmú fi wọnú ayé wa hmm. òun ló fà á tí ogun ọ̀tá fi borí ẹ̀ hmm. ẹ jẹ́ anígbàgbọ́ náà ọlọ́run ìwọ tó ń gbọ́ mi ní àkòyé má ṣe rò ẹ pé ní àkòyé àwọn tí ò nígbàgbọ́ wàá rí ẹlòmíì wọn ló ń para ẹ̀ àwọn ẹlòmíì wọn lọ wọ ẹgbẹ́ kẹgbẹ́kẹgbẹ́ ẹ wo àwọn ẹ wo àwọn wàhálà tó ṣẹ̀ ní orílẹ̀-èdè yìí nítorí pé ànígbàgbọ́ àwọn kan ti di kìnnápà àwọn tó ń gbé nípa àwọn kan wọ ẹgbẹ́ olè àwọn kan wọ ẹgbẹ́ jàgùdà nítorí pé wọn ò gbà ọlọ́run gbọ́ tó bá nígbàgbọ́ ní ọlọ́run ojú ò lè tì ẹ́ ọlọ́run ní ètò fún ẹ tó bá ti jẹ́ o ti wà lára àwọn tó máa kọ́lé láyé ó yóò wá sí ìmúṣẹ tó bá ti wà náà tí ò dé ipò ńlá láyé yóò wá sí ìmúṣẹ má ṣe kájú ju ọlọ́run lọ ẹja dóde akọ ọlọ́run ẹja gbàgbọ́ nínú rẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run kì í dojú tini òun ta kọ́ pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ojú kì yóò tì í wọn ò fún wa ní àpẹẹrẹ àwọn èèyàn díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run tí a ń ṣe àwòkọ́ṣe wọn lónìí tí wọ́n ní ìgbàgbọ́ ní ọlọ́run tó sì dúró ti ọlọ́run tí ojú òsì tì wọ́n ẹni àkọ́kọ́ àwọn bíi márùn wọn ò sọ fún wa òun ni abrahamu àti sarah bàbá wa abrahamu a pè ní bàbá ìgbàgbọ́ àpẹẹrẹ ìgbàgbọ́ ni nínú ìwé genesis twenty one orí kọkànlélógún ẹsẹ̀ kìíní sí ìkẹta a rí i pé kó dúró de ìlérí ọlọ́run ọlọ́run ṣèlè pé ó bímọ ó bímọ ó bímọ ó sì dúró nínú ìgbàgbọ́ yìí jẹ́ mọ́ pé ojú òtí ọlọ́run dá lóhùn lẹ́nìkẹyìn ó fún ní àsìkò ọmọ rẹ̀ tábà ka ibi tí mo kà yín ìwé Jẹ́nẹ́sì orí kọkànlélógún yẹn ẹsẹ̀ kìíní sí kẹta ẹ rí i pé ọlọ́run dá Abraham lóhùn ní ògbólógbó ọdún rẹ̀ ó ti wọ bí ọgọ́rùn-ún ọdún ìyàwó ẹ̀ ti wọ bí àádọ́rùn-ún ọdún síbẹ̀ ọlọ́run mú ìlérí ọmọ ìlérí náà ó mú ṣẹ nínú ayé rẹ̀ ẹ já kà nínú bíbélì yẹn ká má sọ pé kí ni bàbá yìí sọ nínú ìwé Genesis twenty one yẹn ẹsẹ̀ kìíní sí ìkẹta olúwa sì bẹ̀ sarah wò bí ó ti wí. yes. olúwa sì ṣe fún sarah bí ó ti sọ. yes. sarah sì lóyún. ó lóyún. ó sì bí ọmọkùnrin kan. ó bí ọmọkùnrin. fún abrahamu. yes. ní ògbólógbò rẹ̀. ní ògbólógbò rẹ̀. ní àkókò ìgbà tí ọlọ́run dá fún un. hallelujah ẹ wo ọ̀rọ̀ yẹn ìwọ jẹ́ ìwọ náà máa kò tọ́lọ́run dá fún ẹ nípa ẹ nígbàgbọ́ láti dó ti akọ ọlọ́run òun la fi ń kánjú ju ọlọ́run wa hmm. ẹlòmíì àti dá àkótẹ bóyá ìgbà tó bá má rì ìgbà náà ló máa sọ̀rọ̀ tá máa lọ àlùyọ ẹlòmíì á òun fẹ́ kọ́lé kó tún ṣe márèjì mu á òun fẹ́ ra mọ́tò kò sí ìgbé àkótí ẹ̀ ẹ wo àkótí ọlọ́run dá fún Ábúráhámù wípé yóò bí ọmọ àkótí náà kò yẹsẹ̀ nítorí pé ó jẹ́ ìgbàgbọ́ tí kì í dójú tì hallelujah. Hmm. so a rí pé ọlọ́run dá a lóhùn ó jẹ́ kó rí ó jẹ́ kó rí èsì ayọ̀ ní ògbólógbó hmm. ẹlòmíì tó bá jẹ́ ìgbà ayé tiwa lónìí ọ pé ọlọ́run ò lè ṣe mọ́ hmm. nínú Luke one thirty seven nítorí pé kò sóhun tó ọlọ́run wa ò lè ṣe tó bá gbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run tó ṣe ti abrahamu ó lè ṣe tiẹ̀ ìwọ tó ń wò mí lónìí olúwa yóò ṣe tiẹ̀ lórúkọ jésù. bẹ́ẹ̀ náà ni ẹ tún wo ìyá hmm. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọdún tó fi wà nípò àgàn ṣùgbọ́n ní ọjọ́ kan tó lọ sí sílò ẹ rí ní ọlọ́run wọ́n ní ó sì ọkọ ẹ̀ wípé olúwa tó fún mi ní ọkùnrin ọlọ́run sì dá a lóhùn ó dá nínú ìwé kínní orí kínní wípé àwọn àpẹẹrẹ márùn ún máa fún wa mo ti sọ méjì hmm. mẹ́ta tó torí àkó wa àrípé abraham náà ó di ẹni ìbùkún tó bá délé o lè gbọ́ kó kàánú ìwé Jẹ́nẹ́sì orí kẹtàlélógún hmm. orí kejìlélógún ẹsẹ̀ kejìlélógún tẹ kejìlélógún kẹrìndínlógún dé kejìlélógún ẹ ò rí ń bẹ Jẹ́nẹ́sì twenty two sixteen to eighteen hmm. a pé nípa bó ṣe nígbàgbọ́ ní ọlọ́run ọlọ́run dojú tì ìlérí ìbùkún tí ọlọ́run ṣe fún abrahamu òun náà ni àwa náà jẹ́ tíbi òun tó ṣẹ lórí àwa tá ń gbé lóun tá jẹ́ ọmọ ìran Ábúráhámù òun ni ó bí Jésù bẹ́ẹ̀ náà ni Obedédómù ẹni tí àwọn ayé ti rò pé hmm. wípé kò lè ṣeé ṣe fún mọ́ pé ẹni pé pé ẹni ìbànújẹ́ ni pé ẹni ìṣòro ni hmm. pé kó kú sínú ìyà ṣùgbọ́n láàrin oṣù mẹ́ta wọ́n gbé àkótí ẹ̀rí wọ nílé Obedédómù Ọlọ́run yìí gba ẹ̀ ó dẹni ìbùkún hmm. ìgbàgbọ́ ní Ọlọ́run tí kì í dójú ti nìyẹn bẹ́ẹ̀ náà ni Jábésì ẹni tí ìyá pè ní ọmọ ìbànújẹ́ nínú ìwé kọ́níkà kínní orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án sí ìkẹwàá ẹ rí i pé ó képe ọlọ́run ó béèrè ohun márùn lọ́wọ́ ọlọ́run hmm. nítorí pé ó nígbàgbọ́ nínú gbogbo márùn tó béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì mú ṣẹ nítorí náà mo rọ̀ wá ní àkòyé ẹ jẹ́ náà ni à ń là kọjá kí ni ìṣòro ayé wa kí ni dìdàmú tó dé bá wa ọlọ́run lè yanjú rẹ ẹ jẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ tí kì í mo gbà ní àdúrà gẹ́gẹ́ bí o ti olúwa yóò yanjú ẹ̀ lórúkọ jésù nítorí náà kọrin yé kí a tún máa lọ hmm. ó ní kan jésù lórúkọ rẹ̀ hmm. kò dá mi re ni kò dojú tèmi re olúwa ológo jùlọ jésù lórúkọ rẹ̀ ìwọ náà gbà pé ọ̀rẹ́ tó ní tó tí kò ní dojú tì ní òun ni jésù kristi yóò ṣe tiwa mọ fẹ́ àpérò wa àtún ní àdúrà kan tá máa ń gbà nígbà gbóná ọjọ́ wednesday ní wa ní garden of mercy ní ó wà ní ó wà ní owódé lọ́hùn ní ìkọjá Ṣàngó ní ọjọ́ Wednesday a máa ń ṣe àdúrà yẹn every Wednesday ìgbàgbọ́ tí kìí dojú tini tó o bá lè wá bí àdúrà wọn yẹn Olúwa yóò gbọ́ tẹ tó o bá nílò ìrànlọ́wọ́ àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run ẹ mo fẹ́ kó o pè wá sí orí àwọn nọ́mbà wọ̀nyí o oh eight o oh two three eight eight nine eight seven two o eight o two three eight eight nine eight seven two tàbí o eight one three four seven four one eight eight three o eight one three four seven four one eight eight three olúwa yóò gbọ́ tiwa lórúkọ jésù.